ṣe ń já sí nǹkan kan sọ pé ìgbín tẹnu méjì orúkọ náà lọ wọn sì fọmọ mo sì jẹun ní ìṣèparí iṣẹ́ ìwọ náà parí ẹ. èmi ọlọ́run ò ní jẹ́ ìyàwó sọ́jà èmi èmi kọ́. èwo ni kẹ́ni. apá kan ni ẹsẹ̀ kan ní kékeré. kì í wá sí pé dùn mí tó bá wọn èmi máa ń kẹ́ra mọ́. ọmọ jáde ọdún kan. ebi kò sí fún ọ. Ah. bàbá aláàánú fọlọ. àkànbó àgbáyé lọlá ọba fẹ. Ah.

pé ah, ìyá wọn ọ̀gá pẹ̀lẹ́ ṣé wọ́n bá fẹ́ tu igun yìí ní láyè. o ti tò ló wà. wọ́n ti tò ṣé fẹ́ mọ̀ kọ́ yìí. <laughs>